kéèsì àwọn tí wọ́n níra wọn fẹ́ kéèsì àwọn tí wọ́n níra wọn fẹ́ àwọn náà wàá pín sí méjì ọkùnrin àtobìnrin tí wọ́n bára wọn ṣe ṣìnà tó wá di oyún tí wọ́n sì níra wọn fẹ́ ìsọ̀rí méjì ni wọ́n jẹ́ ìsọ̀rí àkọ́kọ́ ni onísìnà lọ́kùnrin àti onísìnà lóbìnrin tí wọ́n fúnra wọn lóyún tí wọ́n níra wọn fẹ́ tí wàlíyù wàlíyù obìnrin yẹn náà fẹ́ kí ọmọ ọ̀hún kò fẹ́ arákùnrin o onísìnà lọ́kùnrin àti onísìnà lóbìnrin tí wọn doyún. tí wọ́n n'era wọn fẹ́ tí wàlíì onísìnà lóbìnrin yẹn náà sì farama kí ọmọbìnrin yẹn kó fẹ́ ọkùnrin yẹn ìdájọ́ yẹn ọ̀tọ̀ ìsọ̀rí kejì wọn ọkùnrin àti obìnrin tí wọ́n bára wọn ṣe sìnà tí wọn fẹ́ tó sì doyún àmọ́ tí wàlíyù for one reason or the other tó tí ò lè fara mọ́ kó yọ̀ǹda ọmọ yẹn fún ọkùnrin sì náà yẹn mo rò pé yé wa báwọn ok ẹja wa kọ́kọ́ tírìtì ibi tí onísìnà lọ́kùnrin onísìnà lóbìnrin tẹ́ ń bára wọn ṣe sìnà tó doyún tí wọ́n sì nira wọn fẹ́ tí wọ́n nira wọn fẹ́ tí òbí yẹn náà òbí ọmọbìnrin tó gbà pé òun lè fi ọmọ òun fún ọmọkùnrin yẹn àwọn afáàfin sí méjì lórí bí wọ́n ṣe fẹ́ ra wọn ara àwọn tó sọ wípé ẹ so yìgì wọn fún wọn lórí oyún ẹ so yìgì wọn fún wọn lórí oyún zìnà yẹn kí ìbàjẹ́ yẹn kó lè dópin mo rò pé gẹ́tà nìyẹn bàbá ọmọbìnrin yìí òun gan fúnra rẹ̀ ó wulẹ̀ fẹ́ kọ́ ọmọ ọ̀hún ọmọ rẹ̀ bìnrin ó fẹ́ kó fẹ́ ọkùnrin ó ń sìnà yẹn wọ́n sì ti ṣe sìnà sìnà sì ti doyún ní kété tó ti hàn sí wọn pé ó ti lóyún tó sì pé ta ló lóyún rẹ ó ní bùrọ̀dá lágbájá ni tí bàbá yìí sì fara mọ́ kí bọ̀dá lágbájá kó wulẹ̀ fi ọmọ ọ̀hún kó yára pé ọmọ ẹ̀ ní ìwọ ló ní oyún yìí oníbẹ̀ ni sà gbà mo ti fi ọmọ ẹ̀ fún ọ látòní lọ ọ̀yá ètò bá kéré jù ní ẹrù ẹ lọ mú kó sì mú tọ́ba rí onímíkírà tí ọba kó kọba kó tọ́ba àwọn míkírà ní sábà máa kó àwọn onímọ̀ríwá ní sábà máa kó ẹrù báwọn àbọ̀ so pápápá ní ìsìn yóò délé ọkọ rẹ̀ ẹgbà rìn yẹn dáadáa o onísìnà lọ́kùnrin àti onísìnà lóbìnrin tí wọ́n bára wọn ṣe sìnà tí sìnà yẹn sì yọrí sí oyún òkè tí ìkíní kejì wọn sì wulẹ̀ fẹ́ pé káwọn fẹ́ ara àwọn òkè tí wàlíyù obìnrin gangan fún ara rẹ̀ tóun gan ò lòdì sí pé kí wọ́n fẹ́ra wọn igun kan nínú àwọn àfáà sọ pé kí wọ́n tètè ya yọ̀ǹda ọmọ yìí tó ti lóyún zìnà yìí kí wọ́n tètè ya yọ̀ǹda rẹ̀ fún oníṣìnà rẹ̀ tó bá ti yọ̀ǹda ẹ̀ wọ́n ti ṣe akidu nìkan náà nìyẹn kò sí tó jẹ mọ́ small akidu or minor akidu kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀. a lè a lè a lè uh, renew akidu no once it is done it is done so ẹ bá bá group àwọn àfáà yẹn lọ nínú àwọn ulama ọkùnrin àti obìnrin wọn bára wọn ti sìn náà wọn ò rèpò ara wọn wọn jọ fínú fídọ̀ tẹra wọn lẹ̀ wọ́n jọ gbá bọ́ọ̀lù bọ́ọ̀lù skọ̀ èṣù ta òkè àṣírí tú pèsè ti ta bàbá bi ọmọ léèrè ta ló gbá bọ́ọ̀lù tó góò ó ní bọ̀dà lágbájá ni ẹ mọ wulẹ̀ fẹ́ kí bọ̀dà lágbájá fi ọ tẹ́tẹ̀lẹ̀ ẹ bá ń pè wá wọ́n sì pè dé ọ ní mo ti fọmọ mi fún ọ gẹ́gẹ́ bí aya òun náà ní bàbá ẹ̀ṣẹ̀ ń sà mọ̀tẹ́wọ́ kó sì máa mú un lọ wọ́n ti dọ́kọ àtìyàwó nù ṣe rí ọ̀ràn sìnà tí wọ́n dá yẹn àpáàtì nìyẹn àpáàtì nìyẹn a sì ti yanjú ọ̀rọ̀ yùn bí wọ́n sì yanjú yẹn so ojú ọ̀nà kan nù ojúpọ̀nà kan nìyẹn ní ojúpọ̀nà kejì ọkùnrin àtobìnrin tí wọ́n láti bára wọn ṣe sìnà tí wọ́n sì nífẹ̀ẹ́ sí pé káwọn wulẹ̀ fẹ́ ara àwọn tó dá sí pé ìfẹ́ páǹfẹ́ fẹ́ra àwọn yìí òun náà ni wọ́n ṣìrìn lórí ẹ̀ tẹ́ fi kira wọn mọ́lẹ̀ láì tí ṣe ákídù tóyún fi dúró àmọ́ tí wàlíyù wàlíyù tí ò fara mọ́ kí ọmọ òun kò fẹ́ nìyẹn á kí n tó sọ yẹn dákun mo ti fún kankan kan èyí tí mo sọ tí mo sọ láti tí bàbá fẹ́ kọ́mọ òun kò fẹ́ ọkùnrin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo sọ pé wọ́n lè so yìgì yẹn lórí oyún view kan nìyẹn view míì wá view míì wá. tó sọ pé kí wọ́n hold on kí wọ́n ṣe kí ni kí wọ́n hold on kí wọ́n keep ọmọbìnrin yẹn pamọ́ kí wọ́n má tún ní access síra wọn kí wọ́n má ní access ìsìnà síra wọn ok tó bá ti wá bímọ tán níwọ̀n ìgbà tó ti já sí pé bàbá yìí wulẹ̀ fẹ́ ọmọkùnrin yẹn kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá aṣọ yìgì àwọn yẹn ni wọ́n dúndò pé àìsọ yìgì lórí oyún zìnà. those are the those are the two views lórí ọ̀rọ̀ yẹn pẹ̀lú àwọn conditions yẹn ìkíní kejì fẹ́ fẹ́ra wọn ni bákan náà wọ́n jọ fínú fídọ̀ fúnra wọn lóyún ni bákan náà òbí ọmọbìnrin aláṣẹ rẹ̀ tí ó fi lọ́kọ òun náà fara mọ́ kírú ọkùnrin yẹn kó wulẹ̀ fẹ́ ọmọ àwọn òkè ìgbà wo ni wọ́n sọ yìí kì í a nínú àwọn àbá tó sọ pé wọ́n lè so yìgì yẹn lórí oyún. kí nìdí wọ́n ní torí pé ńgbà tí wọ́n ti lè bára wọn sùn ọ̀rẹ́dì tó ti doyún tó sì wulẹ̀ jẹ́ pé wàlíyí ọmọbìnrin yẹn kò wulẹ̀ ọ̀pọ̀ọ̀sì kí wọ́n fẹ́ra wọn tẹ́ ẹ̀ bá tún wá fi wọ́n fúnra wọn wọ́n mọ̀ ṣèbàjẹ́ lọ nìyí ẹsẹ̀ kan yọ̀ǹda ẹ̀ fún ọ̀ràn tí wọ́n dá yẹn treatment rẹ̀ ọ̀tọ̀ treatment rẹ̀ ọ̀tọ̀ ok wọ́n ní láti lè dènà fọ́dá aburú láàrin àwọn méjèèjì ẹ tètè fi lé ọkùnrin lọ́wọ́ kọ́mọ wulẹ̀ yọjẹ mọ́ kọ́mọ jẹ́ ní odidi kọ́mọ lọlé rẹ̀. igun kejì wọ́n ọ̀pọ̀sì ẹ̀ wọ́n ní rárá o wọ́n ní kò yẹ kí wọ́n so yìgì lé orí oyún o wọ́n nítorí wípé àtọ̀ èyí tó kọ́kọ́ síwájú àtọ̀ haramu ni àtọ̀ tí ó wà á wá lẹ́yìn ákídù àtọ̀ hàláàlì ni kò yẹ kí àtọ̀ haramu àti àtọ̀ hàláàlì kò yẹ kó máa parapọ̀ sójú kan náà anyway ọlọ́mọdé ara burú táburú bá ti ṣẹlẹ̀ mú kan nínú méjèèjì tó bá pè rẹ̀ mú ọ̀kan nínú méjèèjì tó bá pè rẹ̀ torí wípé láyúnkárù àlèmọ̀kútàláfò fi yìí àyítakò ibi táwọn àfa àbá ti ní sáǹdì méjì. wọ́n fa ọ̀rọ̀ yẹn wọ́n fà á wọ́n fà á wọ́n fà á wọ́n fà á wọ́n fà á kò láásọ náà ni wípé àwọn kan gbà pé a lè so yege lórí oyún ni wọ́n gbà tó ga sí pé ìkíní kejì wọn wọ́n fẹ́ fẹ́ra wọn ni wọn ò réèpù ara wọn bàbá obìnrin tí ó fọmọ lọ́kọ òun gangan fún ara rẹ̀ kò tako kọ́bí kí ọmọkùnrin yẹn kó fi ọmọ ọ̀hún now wọ́n ti fúnra wọn lóyún wọ́n ní kí wọ́n tètè ya aṣọ yìí wọn láti lè stọ́ọ̀pù ìbàjẹ́ àwọn kan ní rárá kí wọ́n ṣe sùúrù náà títí dìgbà tí ó fi bí ọmọ ṣe wá rà wọn tó sọ pé kí wọ́n ṣe sùúrù yẹn làwọn èèyàn fẹ́ máa lò ńlẹ̀ Yorùbá wọn wá rí lò àwọn tí wọ́n ní kí wọ́n ṣe sùúrù ń pé kí wọ́n jẹ́ kóbìnrin yóò bímọ ìyẹn ni wọ́n fẹ́ máa lò ńlẹ̀ Yorùbá wọn ò wá rí lò ẹ mọ̀ tí ò jẹ́ wọ́n rí lò ọmọbìnrin tó ti lóyún yẹn ọkùnrin yóò sì máa bá sùn lọ bá sùn lọ bá sùn lọ bá sùn lọ títí tí èbí mọ. àwọn tó sọ pé ẹ má so yìgì lórí oyún wọ́n fi májẹ̀mú sí i wọ́n lè máa mú ọmọbìnrin yẹn pamọ́ ẹ mú pamọ́ òun àtọkùnrin yẹn ò ní ní áksẹ́sì síra wọn mọ́ ìdí nìyẹn tí àwọn tó sọ pé a lè so yìgì lórí oyún fi sọ pé tí kò bá sí possibility pé ẹ lè mú ọmọbìnrin yìí pamọ́ títí tí ó fi bímọ. ẹ lè rí mú pamọ́ títí tí ebi mọ ṣẹ́ẹ̀tù wa máa wù wọ́n ran ni torí pé obìnrin tó ti di ẹni tó lóyún yóò máa wá ẹni tí ó máa bá a tọ́ọ̀pù ẹ̀. mẹ́díkálì ọ̀rọ̀ ẹ̀ jẹ́ mọ́ kó tún mọ́ ọrọ́kùnrin. díàfọ́ tí ó bá ti sí ọ̀nà ìfipamọ́ tó wà guaranteed tó ṣúọ̀ ẹ tètè fà á lé lọ́wọ́ nípò ga sí wípé ẹ wulẹ̀ gbà kọ́mọ yín lè fẹ́ ọkùnrin yẹn so ló jẹ́ kí n sọ wípé tẹ́ bá fẹ́ lo view àwọn tó sọ pé a lè so yìgì lórí oyún ẹ lò ó láti lè dènà aburú tẹ́ bá wá sọ pé ẹ̀ní lo view yẹn wípé ńgbà tó bá tó bímọ agasi wípé ẹ̀ní jẹ́ kí wọ́n ní access síra wọn o ṣebẹ́ ìwulẹ̀ faramọ́ pé kí wọ́n fẹ́ra wọn ẹ wá sọ pé wọ́n ti wọ́n ti fúnra wọn lóyún ẹlẹ́rìí tí ìfàlẹ́ lọ́wọ́ ta ni ọmọ bá tọ́ọ̀pù ẹ̀ kò sí nà ọ́ afọkùnrin yẹn ẹ sì rọ́mọ ẹ rí ẹ rí ọmọ yìí ẹ rí mú pamọ́ ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kéèsì kan ọkùnrin kan fún obìnrin kan lóyún. bàbá ìyàwó gbàpọ̀ ọmọ òun lè fẹ́ ọ wá fẹ́ wọ́n á so yìgì lórí kíni lórí oyún ọ wá mú ọmọ ẹ̀ kú òǹlú Ìbàdàn ọ wá mú lọ Kàdúná ó lẹ́bí kan Kàdúná ọ wá fi lẹ́kọ̀ọ́ pẹ́kọ́ lọ sí Kàdúná títí tọmọbìnrin yẹn fi wá bímọ ńgbò wá bímọ tán wọn sẹsẹ wá so yìgì tẹ́ ẹ bá rí i ṣe báyẹn fáyìn àmọ́ tẹ́ ẹ̀ bá rí ṣe ẹ̀yin gan-an inú yín ò ní dùn kẹ́ ẹ máa rọ́ ọmọ yín pẹ̀lú oyún olóyún náà pẹ̀lú oyún níkùn yóò tó àmàjẹsí lọ́rùn sẹ́yìn lẹ́ẹ̀bà san hospital bill ni àbí hospital bill ti di prenata di kí n ń pè tó ti dọ̀fẹ́ nàìjíríà ni tó ti dọ̀fẹ́ ni ẹni tó rọpo síbẹ̀ sọ nǹkan ní ọmọ san prenata ni ẹ̀mẹ́sì dèdè sóyigi wọn fúnra wọn. aláwọ̀ sàmù wa irú ẹ̀ ṣẹlẹ̀ tá a fẹ́ lo pé kí wọ́n má so igi lórí oyún àti wípé ní ti kéèsì yẹn bí kéèsì yẹn ṣe lọ ni wípé wàlíyù obìnrin kò wulẹ̀ fẹ́ kí ọmọ ọ̀hún kó fi ọkùnrin yẹn so agasi pé ní àti yanjú ibi tí àwọn òsìnà méjèèjì yẹn tí wọ́n wulẹ̀ wúra wọn láti fẹ́ra wọn tó ga sí pé ọgbọ́n ọgbọ́n wèrè kan ni ọkùnrin yẹn lò tó fi rọ́mọbìnrin yẹn bá sùn wọn ò ní fẹ́ra wọn náà ni ìyẹn yanjú báwọn but ní ti sáìdì kejì wọ́n fẹ́ fẹ́ra wọn ni bàbá náà aláṣẹ obìnrin yẹn náà sì. Si, fẹ́ kọ́mọ òun kó fẹ́ ọmọkùnrin yẹn ibẹ̀ yẹn làwọn afa ti sọ wípé ìṣẹ́dá kí wọ́n so igi yẹn lórí oyún tàbí lẹ́yìn oyún àwọn tó dábàá pé kí wọ́n so igi lórí oyún wọ́n láti lè dènà aburú míì ni àwọn tí wọ́n sọ pé kí wọ́n jẹ́ kó dé ìgbà tó bá bímọ tán wọ́n fi májẹ̀mú sí pé tẹ́ ẹ bá ti lè rí ọmọ yẹn fi pamọ́ ṣe wá rí nígbà tí ọkùnrin àtobìnrin bá fẹ́ fẹ́ra wọn tí wàlíyù tó rí ọmọkùnrin yẹn gẹ́gẹ́ bí ẹni tí ò wọ́ọ̀sì kò ń fọmọ fún only the last issue only the last issue ọkùnrin àtobìnrin wọ́n wúra wọn láti fẹ́ but wàlíyù lè amúrì ó ní ọmọkùnrin yẹn ò wọ́ọ̀sì ẹni tó ń lè fọmọ fún wọ́n ti wá lọ bára wọn ti sìn náà wọ́n ti lóyún so ọ̀rọ̀ pé wọ́n so yìgì lórí oyún kò wulẹ̀ ṣẹlẹ̀ ọ̀rọ̀ pé wọ́n so yìgì lẹ́yìn ìbímọ kò wulẹ̀ ṣẹlẹ̀ torí pé ẹni tí ó fọmọ lọ́kọ lọ́wọ́ ó ní ọmọkùnrin yìí kò wulẹ̀ wọ́ ti ẹni tí òun lè fọmọ fún àmọ́ tó gá sí pé ọkùnrin àtobìnrin yẹn wọ́n wura wọn láti fẹ́ kí ni táwọn àfa sọ lórí ẹ̀ níwọ̀n àgbà tí wàlíyù lè amúrì tó ti disqualify ọmọkùnrin yẹn disqualification rẹ̀ ó tún wá lágbára sí i pẹ̀lú ìgbésẹ̀ tọmọkùnrin yẹn gbé pé wọ́n jọ fúnra wọn lóyún wọ́n ní kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ nìyẹn ó wulẹ̀ disqualify tẹ́lẹ̀tẹ́lẹ̀. tele bóyá lábala ẹ̀sìn tàbí lábala ìwà wàlíyùlẹ̀ amúrì ó disqualify ọmọkùnrin yẹn ok àbá tiẹ̀ wàá bá bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wá di ògùn dá kan tó sọ̀rọ̀ ẹ̀ di ògùn dá méjì yóò lọ ẹ̀wọ̀n ẹ̀ ní o yóò jìyà ẹ̀ ní o wọn ò ní wàlíyùlẹ̀ amúrì yẹn kò ní í so yìgì ọmọ yẹn fún arákùnrin yẹn yálà lórí oyún ni àbí oyún torí pé kò wulẹ̀ gba ti ọmọkùnrin yẹn ó disqualify rẹ ẹni tó wà disqualified tí ò yanjú disqualification rẹ tó tún wá lọ rèé dá ọ̀ràn kún ọ̀ràn wọn ò wulẹ̀ ní soyìgì rárá ẹnu pé oyún ti wà ń kùn yóò mọ bí ó bá ṣe wọn ò tọ́jú ọmọ yẹn pamọ́ yóò sì mọ bí ó sì mọ tọ́jú ọmọbìnrin yẹn gbogbo nǹkan tọrọ ẹ jẹ mọ tí ó fi bímọ láyọ̀ yóò mọ ṣe tó bá ti wá bímọ wọn lè gba afúnilọ́yàn mu tí ó mọ bá tọ́jú ọmọ rẹ̀ tí wọ́n bá tọ́jú ọmọ rẹ̀ ìyẹn tó bá gbà pé òun ni oyún kéèsì míì nìyẹn lọ́tọ̀ kéèsì tá a yanjú yìí kéèsì ibi tọ́kùnrin ti gbà kó ń lo lóyún nù o tó bá gá sí pé ọkùnrin yarí pé nǹkan ló ń lóyún sẹ́yìn tó wulẹ̀ yarí pé nǹkan ló ń lóyún ọ̀rọ̀ pé sáàsù yìgì fún àbá àsù yìgì fún kò wulẹ̀ níṣẹ̀lẹ̀ <laughs> òun fẹ́ kan ti yanjú ọ̀rọ̀ ó ló nǹkan ló ń lóyún fẹ́ nǹkan ló ní náà torí pé wọn wulẹ̀ fífún wọn wulẹ̀ fífún so ló sí wípé ẹ lè rí ìyá olóbùkọ kó wá kílèmù ọmọ ewúrẹ́ kan torí pé ẹnìkan kò fa abu ewúrẹ́ fún òbúkọ kóbùkọ tó mugun olùkọ́ sí pé gbogbo ọmọ tí e, ewúrẹ́ bá ń bí ó ń bí fún tani olówó rẹ̀ so ọmọ tó bá lọ gbo oyún tẹ́ni tó fún lóyún lóyún òun kọ́ ló ń lóyún ó dọ̀mọ fámìlì tiwọn nù o bàbá rẹ̀ ò tí ì bímọ tán nù <laughs> bàbá rẹ̀ kì í bímọ tán nù o ọ̀dọ̀mọ fámìlì wọn nìyẹn nígbà tẹ́ni tó lóyún tó lóun kọ́ lòun lóyún sẹ́wàá ti mọ lọ́rùn ni ta ló fi fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àáfàá wulẹ̀ fa ọ̀rọ̀ pé tọ́ba lòun lòun ní gan wọ́n wulẹ̀ fà pé ó pọ́síbù tọ́ba jẹ́ ọlọ́mọge tọ́ba jẹ́ ẹni tó wà nílé ọkọ ló lọ gboyún ta kò tí ẹ gbọ́dọ̀ yọjú kò ló lóyún ni kò gbọ́dọ̀ yọjú ni kò ló lóyún tí abilékọ bá lọ gba oyún ta ẹni tó fún lóyún ò tí ẹ gbọ́dọ̀ yọjú ni torí pé ẹni tó fẹ́ni sílé òun ló ní obìnrin yẹn àtoyún inú rẹ̀ ibi orí ó ti gbé wá ìbá àlọ́gbà lọ́dọ̀ wèrè <laughs> òun ló ní àyàfi tí ọkọ tọkọ tó bá ní oyún tó ní yìí èmi kọ́ ni mo ní tọkọ bá disóònù yẹn tó bá sì disóònù ẹ̀ tóbìnrin bá ta púpọ̀ pé òun ló ní èpè ni wọ́n fi túká ìyẹn là ń pè ní lian wọ́n àwọn èpè fúnra wọn ìkíní kejì tá bá ti wá àwọn èpè ń tán ọjọ́ kan ọjọ́ tá a sọ bí wọ́n ṣe wọn èpè wọn wọ́n wọ̀n tí ó kù lẹ́ẹ̀márùn marun wọ́n wọ̀n fúnra wọn nígbà tí wàá wọ̀n tán wọ́n wọn ká ọmọ lianu ìyá ẹ̀ lónìí ìyá ẹ̀ lọ́mọ ibi tí ó lọ so ẹ jẹ́ ká dúró ń bẹ̀ ní alẹ́ yìí aláwọ̀ fi wá ṣe o ẹ si sí ni o ojú àpá kì ara o ẹ ni o aláwọ̀ fi wá ṣe kò ń أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك